محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته àti ṣàlàyé gẹ́gẹ́ bí afọ onítìrà ó ti ṣe fi yé wa ipò tọ́nà kára kàtà wa lórí májàmú májàmú tá a fà á tó ṣàlàyé rẹ̀ níbí ọ̀nà là ń pè ní khiyaru shart khiyaru shart ọ̀nà ni májẹ̀mú òun náà ni ẹ̀sà ẹ̀sà tó jẹ́ ti èyí tí a ma lórí dídá májẹ̀mú kéèyàn ra nǹkan kó sọ fẹ́ni tó ń ra lọ́dọ̀ rẹ̀ wípé màá fẹ́ kó lọ́mi dìgbà báyìí ní ìlọ́nilára tí ó fún mi láǹfààní láti gba àmàràn láti ṣàyẹ̀wò fínífíní lórí ní tí mo fẹ́ rà tó bá mu àbí ọ̀bá mu ṣé mo ríra àbí ń sáǹfààní ń bẹ ń bẹ fún mi àbí ọ̀sáǹfààní ń bẹ fún mi eléyìí tán bí ẹ bá tún ṣe má pèjúwe àwọn ẹ̀sà míì tuntun wọnú káràkátà wa ní ìdánilẹ́kọ̀ọ́ àtúnṣíwájú ṣùgbọ́n eléyìí tá a bá tọ́ka sẹ́ńbẹ́ eléyìí tá a pè ní khiyaru short ẹ̀sà tó jẹ́ ti májẹ̀mú ó ní í ṣe pẹ̀lú wípé ẹnikẹ́ni tó máa fún láǹfààní yìí àkókò tí wọ́n fún kò gbọ́dọ̀ pọ̀ ju ti ń bùkátà lọ fún tọ́ra ẹ̀ ń tààrà tó bá jẹ́ ti ń bùkátà àkókò díẹ̀ a gbọ́dọ̀ gba àsìkò tí ó pọ̀ jù tó bá sì jẹ́ ti ń bùkátà àkókò tó pọ̀ a gbọ́dọ̀ gba àkókò tí ó kéré sí ìgbà tí wọ́n fi rí ìfúntẹ̀dọ́ ohun tá a fẹ́ rà. kọ́mọ́ bá wa wípé ìgbà tá a bá la lọ́rọ̀ ẹni lára àsìkò tá a fi lọ́rọ̀ ẹni lára sí kọ́mọ́ kéré jù ó sì mọ́ pàpọ̀ jù. ǹjẹ́ nígbà tá lọ́dọ̀ ara wa ní rírà tá a tọ́ da lórí ìfúnni ní ẹ̀sà wípé màá rà ṣùgbọ́n lórí májẹ̀mú wípé wàá lọ́ mi lára bí ìgbà kan kí n fi gbàmọ̀ràn kí n fi wò ó tí n tí mo ra ẹ mú àbí òmu wọ́n là mí lọ́yẹ̀ wọ́n sọ fún mi pé kí n máa bá lọ àbí kí n má ṣe bá lọ títa bá rà tá a bá tà fúnra wa báwọn ṣé a sanwó fúnra wa ní àbá ní sanwó láàrin ìgbà wọn. àfààní wala yajuzu an-naqdu fi bay'il khiyari kọ̀tọ́ wípé ká sanwó kọ̀tọ́ pé ká ti sanwó nígbà tí ń tá rà tá a bá rà lórí wípé wọ́n fún ọ títí di ìgbà kan nígbà tó ọrọ ago oníkun ọgbọ láyè kọ ọgbà màrán lórí ago tó ọrọ yìí fún ìjọ mẹ́ta wọn fún ẹ láyè kó lọ gbà màrán láàrin ìjọ mẹ́ta àyè tí wọn fọ yẹn àwọn ọmọ ago lọ láì jẹ pọ sanwó ọ gbọ́dọ̀ sanwó nígbà tó ẹ pọ ọrọ lórí wípé wàá lọ gba àmàràn ni torí kọ́ bàbà já pọn tọ́ba ti sanwó síwájú tọ́wọ́ amúlọ́pọ̀ lọ́gbọ́n àmàràn tí wọ́n dán márùn kíkọ́ ọmọ́ra nítorí kìí sàgùtọ́ dáa wọ́n dán márùn kọ́ ọmọ́ra ọ̀dà àmọ́pẹ́ kìí pé bàjẹ́ tọ́ba ẹ̀kọ́ bá ti sanwó tọ́ba fàbọ̀ sọ́dọ̀ ẹni tó sanwó fún ó lè má rọrùn láti dáwó rẹ̀ padà fún ọ ó lè má rọrùn láti dáwó rẹ̀ padà fún ọ torí ẹ̀ lábẹ́ òfin ò ní sanwó wàá mú aago yẹn lọ ṣùgbọ́n lábẹ́ pé wọn náà ò ní bá aago alágo jẹ́ o ò ní bọ́jọ ọlọ́jà jẹ́ tọ́ba wọ̀ fún ọ̀pọ̀ ọ̀ra kọ́ ọba dé kọ́ sanwó ni tọ́ba sì mọ̀ pé ò ní ra bó o ṣe gbà ní dáadáa kọ́ ọ̀dà padà ní dáadáa sẹ́lẹ̀ yìí o ò ní sanwó nígbà tó ké rírà tẹ́jọ́ rà á rírà lórí pé wọ́n fún ọ lẹ́sàsà ni. wala fi uhdati thalat bẹ́ẹ̀ náà ni tí yẹn bá ra irú tí yẹn bá ra irú lórí wípé tó bá padà hàn wípé àlébù kan hàn lára ẹrú yìí tálẹ́bù kan bá lọ hàn sí ẹni tó ra ẹrú yìí láàrin ijọ́ mẹ́ta sí ìgbà tí ó gba ẹrú sọ́dọ̀ àjẹ́ ife ẹni tó ta fún òní ọ̀dà fún àsìkò tó ọrẹ rú wọ́n sọ fún wọn pé kí wọ́n lọ lára fúnjọ́ mẹ́ta lẹ́yìn ijọ́ mẹ́ta tọ́ba wọ̀ fún ọ wá sanwó tí o bá sì wọ̀ fún ọ wà á dẹ́rù padà ọwọ́ tó wá dá mẹ́jẹ̀mú yìí pé tí mo bá fojú kán ní àléébù kan lára ẹrú yìí láàrin ijọ́ mẹ́ta tí ń bọ̀ yìí ajá yìí pé ẹ̀yin lẹ́ dáhùn fún báwo ni ó ti ṣe dáhùn fún iye tí ẹrú bá jẹ́ wọ́n yọ iye tá àléébù yẹn jẹ́ kúrò nínú owó rẹ̀ iye tó bá ṣẹ́kù ni wọ́n san fẹ́ni tó lẹ́rú eléyìí wọ́n ń pè ní ọ̀dàtò sẹlẹ̀t kí tí wọ́n bá fi lè rí àléébù kan lára ẹrú yìí láàrin ijọ́ mẹ́ta ìwọ tó ta fún mi kọ́ tí n tí ì sanwó fún ọ ìwọ ló gbé ìjọba ṣe déédéé àléébù yẹn nínú iye tó ọlọ́ta fún mi á àyọkúrò rẹ̀ kúrò nínú owó tó fẹ́ ta fún mi owó tó bá kù lọ gbà eléyìí náà tó o bá rẹ ẹrú lórí wípé tó o bá rí àléébù kan lára rẹ̀ láàrin ijọ́ mẹ́ta ẹni tó ta fún yẹn ni ó forí gbé àléébù yẹn tí ó di ọ gbọ́dọ̀ sanwó orú ẹrú bẹ́ẹ̀ kó tó di pé ijọ́ mẹ́ta ń pè nǹkan kejì nu gbogbo ọjà tá a bá rà lórí kí wọ́n lọ lára kí wọ́n gbọ́ láyè kó fi lọ́ọ́ gba àmọ̀ràn lórí ẹ̀ ọ̀ gbọ́dọ̀ sanwó ẹ̀ síwájú kọjá yẹn tó pé bẹ́ẹ̀ náà ni ẹrú tààrà ọjà tààrà lórí wípé láàrin ìjọba yìí gbogbo àlébù tá a bá rí ń bẹ̀ wọ́tọ̀ ta fún mi ló forí gbé àbọ̀dọ̀ sanwó ẹ̀ kó tó di pé ọjọ́ yẹn pé eléyìí jẹ́ nǹkan kejì. ولا في المواضعة bẹ́ẹ̀ أن ni obìnrin أتا ṣe wípé أتا ẹrúbìnrin tá a ta ata fẹ́nìkan ó sì ti ra lọ́dọ̀ wa ṣùgbọ́n gbàtẹ́ fi ta ẹni tó lẹ́rú ti jẹ́wọ́. ikú òun ti ní ìbálòpọ̀ pẹ̀lú ẹrú yìí rí ẹrú tó ń tà yìí òun ti ní ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ rí ìwọ sì ti ra ẹrú yìí lọ́dọ̀ rẹ̀ ẹni tó wá lẹ́rú ọwọ́ amú obìnrin yìí ẹrúbìnrin yìí ó fi sọ́dọ̀ ọkùnrin kan tó ṣe fọkàn tán àbó fi sọ́dọ̀ obìnrin kan. wípé òun ń jẹ́wọ́ ipò ti bá a lò pọ̀ rí ìwọ sì ti rà lọ́dọ̀ òun ẹrú yìí báyìí jẹ́ awábì kan lọ́fíìsì olùjọ́dọ̀ ẹnìkan tó ṣe fọkàn tán ṣùgbọ́n ọkùnrin wo ló ṣe fọkàn tán nípa obìnrin àwọn fọkàn hàn wọ́n ló lè jọ ọkùnrin tó ṣe fọkàn tán ọkùnrin wo ló ṣe fọkàn tán nípa obìnrin tẹ́lá nítorí pé ọjọ́ ọmọdé kékeré kò sí ìfọkàntán nípa rẹ̀ tẹ́lá sì nítorí pé ó ti darúgbó kùjọ́kùjọ́ òun náà sí ìfọkàntán nípa rẹ̀ tẹ́lá sì nítorí kọjá fọ́jú kò lè sí ìfọkàntán nípa rẹ̀ tẹ́lá sì ni wọ́n tẹ̀ lọ́dà kò lè sí ìfọkàntán nípa rẹ̀ torí ẹ̀ tí lóore yóò bá wáyé ipò ọ̀tá irúbìnrin tí wọ́n ti ń bá aláṣepọ̀ tẹ́lẹ̀ níṣẹ́ lọ yẹ kó lè pé irú ẹni dáàfà irú obìnrin yìí lé lọ́wọ́ lẹ́yìn ìgbà tá a ti tà á òun náà ni obìnrin obìnrin bíi tiẹ̀ ẹnìkan lọ́ọ́ máa bá gbélé ẹnìkan wá ní a tó máa fà á fóbìnrin bíi tiẹ̀ kò á ní sọ́kùnrin lé tiwọn ọkùnrin lè wá lé tiwọn ṣùgbọ́n obìnrin yìí kò ní í jẹ́ kí obìnrin yìí bọ́ọ̀rìn sí agbọn abí táwọn ọkùnrin tó ń tìjọ máa kọlu ra wọn àbí tó ń tẹ̀ tìjọ máa ríra wọn gan. ẹ wàá mú obìnrin yìí báyìí ẹ fi sọ́dọ̀ obìnrin kan tó ṣe fọkàn tán pé kọ́ máa bẹ́ẹ̀ mẹ́ torí kíni títí tí ó fi hàn bó lóyún bí ò lóyún títí tí ó fi hàn bó lóyún bí ò lóyún eléyìí ni wọ́n ń pè ní almuwaadhaa kata irúbìnrin káwá fi sí ọ̀dọ̀ ẹnìkan lórí májẹ̀mú wípé níṣẹ́ la fi síbẹ̀ nítorí pé ẹni tó tà á máa bá lò pọ̀ tẹ́lẹ̀ afẹ́ wa tara fífi sọ́dọ̀ rẹ̀ mà bóyá olóyún fún ọ̀gá rẹ̀ olówó rẹ̀ tó àbí olóyún fún un nígbà tá a bá fi sí ọ̀dọ̀ ẹnìkan ó ní iye ìgbà tí oyún lè fara pamọ́ dà tí ó fi hàn ipò obìnrin lóyún sódà tó bá hàn kó lóyún à síta rẹ̀ yìí kò tí ì mú ọjọ́ bímọ náà torí ẹ̀ ò ní sanwó nípa rú nípa ríra irú obìnrin báyìí eléyìí jẹ́ nǹkan kẹta ó ní sanwó títí tó fi hàn kó lóyún bí kò lóyún eléyìí jẹ́ àyè kẹta nínú àwọn àyè eléyìí tó so wípé àti ní sanwó. ìgbà wo làwọn ní sanwó ìgbà wo làwọn ní sanwó tá a bá rajà lórí pé ẹ gbà mí láyé dìgbà kan tí fi lọ gbàmọ̀ràn àbá rajà lórí ibi ọjà tí mo rà yìí o títí ìjọ mẹ́ta tí ń bọ̀ tó má fi lè rí ààyè kan lára rẹ̀ àbálẹ́bù ìwọ tó ta fún mi wọ́n ló gbé àbí mo ra ẹrú lórí wípé a fi sọ́dọ̀ ẹnìkan títí tí ó fi hàn sí wa gbà tí wọ́n tó ta tó ti sọ ipò máa ń bá lò pọ̀ títí tí ó fi hàn sí wa pé só lóyún àbí ò lóyún tí wọ́n bá ta ọ̀kan nínú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí fún ọ bishọ́ọ̀tì nàkọ́dé pẹ̀lú mẹ́jẹ̀mí kó wàá sanwó ọ̀ gbọ́dọ̀ sanwó. wọ́n tajà fún ẹ ikú tó bá wù ọ ìwọ náà dá mọ̀ràn pé kí wọ́n láì kó fi lọ́ọ́ ìjọ mélòó wọ́n á lọ sanwó ni ọ̀ gbọ́dọ̀ sanwó. wọ́n tajà fún ẹ lórí kí tó bá rà lébùkẹ́ lára rẹ̀ láàrin ọjọ́ mẹ́ta wọ́n á gbé e ama sanwó wà gbọ́dọ̀ sanwó wọ́n tajà fún ẹ ọjà yìí wá jẹ́ rúbìnrin lórí pé òun tó ń ta fún ẹ yìí báyìí òun ń bá alájọṣepọ̀ ṣùgbọ́n kó lè bá a mà ike kò sí nǹkan kan nínú àpò òbí fóun òun ṣe tán láti fi arábìnrin yìí sọ́dọ̀ ẹnìkan lẹ́yìn tó ń ti ta fún ẹ ṣùgbọ́n wàá sanwó fóun tó bá hàn kó lóyún wàá gbowó rẹ padà tí o bá sì lóyún ajẹ́pọ̀ ti ra nù ọ̀ gbọ́dọ̀ sanwó ọ̀ gbọ́dọ̀ sanwó títí tí àsìkò tó dá pé wàá fi lọ gba àmàràn lórí ọjà tó rà yóò fi pé títí tí ọjọ́ mẹ́ta tó ń fi sílẹ̀ pé tí wọ́n bá fi rí àléébù lára ọjà tó rà èmi ni màá pé yóò fi pé títí tí obìnrin tá a fi sọ́dọ̀ ẹnìkan ibi tó bá lóyún ajẹ́pọ̀ àràmá tí o bá sì lóyún ajẹ́pọ̀ ara títí tó yín ó fi hàn àbí tí fi ní hàn ìgbà náà ló tó san owó. àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ní o ò gbọ́dọ̀ sanwó títí tí àsìkò fi pé. bẹ́ẹ̀ni o ò ní sanwó nítorí kọ́mọ̀bà jẹ́ pé a fi àyè sílẹ̀ láti fẹ̀sùn kan ẹni tó tajà ń fún ọ. ìpèsè lọ́fẹ́ yàn ọ̀jẹ̀ bóòlù ti gbà fún ẹ kọ́ ọmọ gbọ́dọ̀ yẹn lọ pé ìjọba ẹ̀ pé lẹ́yìn rẹ̀ lọ́wọ́ lọ́jà yóò di tiẹ̀ tọba mọ̀ pé ọba ní í rà tọba sì ní í rà ọtọ pípọ̀ ọ̀dà padà kí ló dé táwa wí pípọ̀ sanwó nìsín lókè tọba sanwó àyè ń bẹ ó jẹ́ pé ń ṣe lọ́fẹ́ yàn ọ̀jẹ̀ pé tọba ti sanwó tọba dọ́jà padà tọ lọ́rọ̀ àmọ́ báwo ló ti fẹ́ rọrùn. gbàtọ́ bá ti sanwó tó wà hàn pálíbù ń bẹ lára ń tọ́ra báwo lòun ti gba padà gbàtọ́ bá ti sanwó tó padà hàn parábìnrin yẹn ti lóyún tí yóò gbà padà mọ. yóò pé tiẹ̀ nu àkọọ́lẹ̀ tiẹ̀ ni wàhálà yẹn sàmútọ̀ ọba ti sanwó yóò rọrùn fún ọ láti gbowó rẹ padà. tọ ọjà tó wá ọjà tí ń bùkátà jíjẹ ni ọjà tí ń bùkátà mímu ni. ọjà tí bùkátà àti wẹ̀wù ọrụ ni gẹ́gẹ́ bí a ṣe sọ ẹrú tó ọ̀rà tó sọ pé gbogbo àlébù tó bá fi hàn lára rẹ̀ ẹni ta ló ń lọ gbé láàrin jọ mẹ́ta tẹ́ bá ara kan lára rẹ̀ òun gbé ẹrú ṣe ó ń bùkátà àti jẹun ó ń bùkátà àti ẹ̀wùjọ́ dáa ní ṣùgbọ́n ti dọ̀tí tálẹ̀ ń tí ọ̀rọ̀ tẹ fún un tí ó fi fọ aṣọ ọrùn rẹ̀ tani àwọn afọlómi tí ó wọ̀ sọ́rùn lásìkò tí máa ń fọ sọ́rùn rẹ̀ ẹrú dára tí olówó rẹ̀ sọ́sọ́ ikú máa bá a lò àwa sì rà á nìsín àfẹ́ kí nǹkan kan bẹ́ẹ̀ nú àpòbí rẹ̀ ọwọ́ abánipalẹ́ nìkan lọ́wọ́ níbi tá a ti máa wojú rẹ̀ pé sọ lóyún àbí olóyún irú ẹrú yẹn oṣù mélòó la mọ̀ tó lè jókòó dà láàfin màbó lóyún bí òlóyún tani ọmọ abọ tani ọmọ adé òsì lọ́rùn lásìkò tó bá fi wà ńlẹ̀ bẹ́ẹ̀ afáàní wọn nafaqatu fi dhalika wọn dhamanu ala al-ba'i' oúnjẹ tí àwọn abẹ̀mí nínú àwọn ọjà tààtà lórí májẹ̀mú àbí lórí ìbíà àwọn ọjà tààtà lórí májẹ̀mú oúnjẹ tí wọ́n máa jẹ lásìkò tí májàmú yìí ṣe ń bẹ bákan náà ìforífá gbogbo àléébù tó bá bá àti parun tó bá ṣe ẹni tó ta ni yóò forífá o gbogbo oúnjẹ tí ẹrú yẹn máa jẹ ẹni tó ta ni ọ̀sán wẹ̀ ẹni tó ta tí ò tí gbowó oní ọmọ san torí tẹ́lẹ̀ tí ọba sí lọ́dọ̀ ẹni tó fàlẹ́ lọ́wọ́ tani ọba máa bọ̀ ibi wọn náà lọ́wọ́ máa bọ̀ torí de eléyìí ọlọ́run lọ́wọ́ kó túbọ̀ kówó jáde sí i bákan náà tó bá lọ ṣẹlẹ̀ igi ẹrú yẹn kú ó kú bàbá tọ́ta ni ó forí fa kò nídìí kó kó ọkọ fẹ̀sùn kan ẹni tó ọ̀tá fún tí ò sì sanwó pé wọ́n lọ pa mí lẹ́rú lókun ìgbà tí ìwádìí ọba fi hàn kóun náà kópa nínú parun ẹrú yẹn bí gbọ́dọ̀ kí wọ́n kó oúnjẹ ránṣẹ́ òní fún un ó ní ọmọ aládẹ́gùn ìwọ sì ń jẹ ká tí wọn ń gbé ránṣẹ́ ọwọ́ abáfẹ kù ìwọ lọ pa àmì ìfúnlóúnjẹ ntọ́jú rẹ̀ ẹ fún níwọjẹ ó sì kú òfò rẹ̀ òfò tẹni tó ní o ẹni tó sì ní náà òun náà ni àwọn abọ ilé ìjọba ti ṣe jẹ ń bẹ àwọn. وإنما يتواضع للاستبراء tààbà arẹrú arẹrúbìnrin wọn lè gbọ́dọ̀ sanwó ẹ tó bá dájú pé ẹni tó ta fún ẹ a máa bá lò síwájú kó tó di pé wọn fi sọ́dọ̀ ẹnìkan níbi tí ó ti hàn bó lóyún bí ò lóyún ní iye ìgbà tá a fi lọ láradà ìgbà náà láti sanwó kí wọn lọ fà tán fi ní ká mú lọ sọ́dọ̀ ẹnìkan káfí lè bá a mọ̀ bó lóyún bí ò lóyún wọn ni tó fà á tá à ń fi ń fà lẹ́nìkan lọ́wọ́ tá a fi gbọ́dọ̀ fà lẹ́nìkan lọ́wọ́ ọ̀ràn yẹn ni tó o bá rẹ ẹrú tí wọn máa bá lò pọ̀ kìsì kẹ̀kẹ́ náà lọ́mọ fà á lọ lè tẹ́ tí wọn náà ti kọ lu yóò bá di pé ọmọ lùpọ̀ general hospital nítorí tó bá kí bó ṣe mú lọ iná ìwọ náà kán lù ẹnìkan sì ti ń já lù tẹ́lẹ̀ tọmọ bá jáde sálámà kò ní nínú ẹni tó kán lù àtẹni tó já lù àwọn méjèèjì lù ṣùgbọ́n ta ló ní. nínú tí ìsìláàmù sì mú wa òun náà ní ká fọ ìdí àwọn èèyàn kómi gbígbóná wọn bá dàpọ̀ mọ́ tutù torí de eléyìí ọ̀ràn yẹn ni tó bá rẹ rú lọ́jà torí kó wù ọ́ àwọn ẹrú tí wọ́n mú lójú ogun àwọn ẹni tí wọ́n pín fún àbí ìjọba ó lè tà wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ta ẹran ní kára bẹ́ẹ̀ ni wọ́n máa ń kó àwọn náà lọ sọ́jà wọn náà wá wò kọ́ ga dáadáa ó tóbi dáadáa ó sanra dáadáa á ètò tiẹ̀ tínrín lọ́n fẹ́ ọ̀rá sọmọ àtọ wá rà kìsìkì tó bá ti tó bá ti wá rà táyì náà máa mú lọ́ọ́lé mú lọ́ọ́lé báwò nítorí máa ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn òní pé bákan méjì ni ẹni tó rà tá yẹn kọjá pé láti dọ́dún ti fún un gẹ́gẹ́ bí ìpín rẹ̀ nínú èrè ogun kò bá alájọṣepọ̀ kankan. obìnrin yẹn ó sì ṣe nǹkan oṣù láti gbà tó ti dọ́dọ̀ rẹ̀ fanaf nígbà tí wọ́n ti rà á gbà tó ti rà á tó bá délé rẹ̀ wọn náà ṣe sùúrù títí tí èsì nǹkan oṣù ẹyọ nítorí pé ṣeéṣe kọjá pé ẹni tó ní kò bá kó wọn máa yọ zina ìdí nì tí wọ́n fi wá lọ lára títí tí òfin ṣe nǹkan oṣù ẹyọ kan láti lè bá àmà àmàdájú wípé àpò òbí rẹ̀ ńkọ́ ó gbòfò kò sí nǹkan kan nù rẹ̀ torí kọ́ ọmọ ọmọ bá lù pọ̀. báwo wá ni tó bá dájú wípé ẹnìkan bá lò tẹ́lẹ̀ ńkọ́ ọ̀ràn àyà ńlọ́jẹ́ wípé ká wá àti má bí àpò òbí rẹ̀ ti ṣe wà sí fáwọn ọmọ kúrò nínú oyún ni àbóyún bẹ́ẹ̀ nú ẹ̀ tọ́ba ti lè ṣe nǹkan oṣù àmọ́ ìka kó òbí rẹ̀ má kò sí nǹkan kan nínú ẹ̀ nítorí kìí ṣe gbogbo obìnrin tí wọ́n bá bá lò iná ló sì gbọ́dọ̀ lóyún dáadáa oríṣiríṣi náà lọ́lọ́run dóbìnrin wọ́n bẹnu wọn tí wọ́n bá lò tí wọ́n bá lò tí wọ́n bá lò tọ́lọ́run ní sì kọ́ pípọ́jú oyún gẹ́gẹ́ bí màlẹ́kà ti ṣe sọ gẹ́gẹ́ bí màlẹ́kà ti ṣe máa sọ gẹ́gẹ́ bí tiwọn nù hadith ètò imaamu Bukhari àtàwọn míì gbà jáde ìgbé ní kíá tí àtọ̀ ọkùnrin tó láti lè bọ́ sínú àpò bí obìnrin màlẹ́kà kan wà mọ̀nkúlù bẹ̀ rahim tó ti pé ọlọ́wọ́ bá fi àpò bí sọ màlẹ́kà wọn máa sọ fún ọlọ́wọ́ bá ayé rọ́bì nùfà ìrọ̀ bá ẹlẹ́dàá mi ó mì nìyí àtọ ọkùnrin ni ó ti wọnú àkòbí tó dẹ́dà lára rẹ̀ ni àbí òní dẹ́dà lára rẹ̀ bọ́lá wọn bá ní yẹs òun dẹ́dà lára rẹ̀ àtijọ́ ni màlẹ́kọ̀ọ́ ti máa sọ ni ó ti máa sọ àtọ̀ yẹn títí tí èdè bá tí èfi tẹ̀jẹ̀ dídì tí èdè bá ti ẹran tí èdè kó lórí ọlẹ́sẹ̀ oníkùn ọlápá títí tí ó fura fẹ́mi sí lára títí tí ó fi jáde lábẹ́ mi àbókù. so ó sì mẹ́rin àwọn obìnrin ṣé kékeré kọlù kan tó máa kọlù báyìí yóò lóyún ni so àwọn ọmọ ọlọ́run ọba ló mà ètò lè mú àmà ó jà tó ọ̀rọ̀ ayé o ó ṣe súnmọ́ lákòókò yìí kò tí ì ṣe súnmọ́ lákòókò yìí òun náà ni wujubul istibra tí ọ̀ràn yẹn ni ká wá àti máa báwo ni àpò rẹ̀ má sí ìdí tí òbí ṣe nǹkan oṣù náà nù kó tó di kó oṣù mà. ọ̀ràn ayẹn ni ká wá ti máa báwo ni àpò òbí rẹ̀ má sí. tàbá wọn tàbá wọn la fẹ́ máa báwo làpò òbí rẹ̀ ṣe má sí. wọ́n léyìí tó wọ́pọ̀ jù nínú ilé yìí ó máa ń ṣẹlẹ̀ nípa ẹrúbìnrin tí wọ́n tà tó kí wọ́n sì máa bá lò tẹ́lẹ̀ náà. èyí tí wọ́n tà tó kí wọ́n sì máa bá lò tẹ́lẹ̀ irú àwọn eléyìí a gbọ́dọ̀ máa báwo làpò òbí rẹ̀ má sí o. bẹ́ẹ̀ náà ni èyí tẹ́ni tó fẹ́ tà tó ní kìí ṣe pé báyà òun òun bá lò pọ̀ ní general ibọ̀ ti bá lórí. eléyìí náà eléyìí náà ọ̀ràn yẹn ni ike ká wá bí àpò òbí rẹ̀ ti sè mẹ́sì. tọ torí kí tó bá padà hàn sí wa ike ru obìnrin lóyún padà padà àníra àpọ̀ ríra rẹ̀ àpọ̀ ríra rẹ̀ ìyá lọ rà ọmọ ti jẹ́. ولا تجوز البراءة في الحمل kọtọn kẹ́ni tí ó ní ẹrú kó a sọ ikú nǹkan ló ń lóyún kọ̀tọ́ kẹ́ni tí ọta ẹrú kó sọ ikú ẹrú yìí kò lóyún o nítorí pé òun bá a lò pọ̀. tọ́ba sọ ikú nǹkan ló ń lóyún kò sí tọ́kùn pẹ̀lú oyún tá a sì rí i pé obìnrin yìí lóyún. Tari kó lóyún rírà àti títà yẹn á fagilé ìwọ ọba lò kò túmọ̀ sí pé kò lè lóyún kódà ìyàwó tó nílé lábẹ́ òfin ọlọ́run ọba lò kò túmọ̀ sí pé kò lè lóyún nítorí pé ó lè zina wọlé rí àgùnbílẹ̀ torí di eléyìí à ń bọ̀ síbọ̀ sí ẹrú. àmọ́ tó bá gbé oyún rẹ̀ yẹn ni kíkọ́ ọba tà tó yùn tí hà ó lè sọ pé èmi kọ́ ni mo lóyún bọ́bá lóyún rárá pàtó yùn tí hà gbé ẹnu ẹ lọ́nu àmọ́ tó bá ti hà tó wá wá tó mú aláti wá tà ó lè sọ pé èmi kọ́ ni mo lóyún ó lè sọ pé èmi kọ́ ni mo lóyún so àwọn olùmọ̀ràn sọ pé obìnrin yẹn lè jẹ́ kọ́ rẹwà ó lè jẹ́ kíkọ́ rẹwà tó bá pè tí ọ rẹwà ní ànígbọ̀rọ̀ rẹ tó bá kíkọ́ rẹwà á lè gbọ̀rọ̀ rẹ gbogbo torí pé ètò rẹwà ọkàn wọn máa fẹ́ láti bá lò ètò rẹwà èèyàn máa sá fún un tọ́ àmọ́ bóyá bẹ́ẹ̀ ni. torí pé ní ìgbà míì ó ṣeé ṣe kó jẹ́ kí ọkàn rẹ̀. ó kọ kọ báyìí tí ọ̀rẹ́ wà ara máa ń tí ó sì ríbi tí ó ti họra rẹ ó lè kọlu etí ọrẹwa wa náà torí ẹ̀ kò sẹ́ excuse me ọrẹ wa bí ọrẹ wa rárá o. lẹ́yìn rẹ̀ abáàtú sàlàyé lọ́pọ̀lọpọ̀ nípa àwọn ẹrú lóríṣiríṣi àti tó lè ṣẹlẹ̀ ètò pàtàkì lẹ́sẹ̀ gbogbo ẹ̀ náà lọ pàtàkì ṣùgbọ́n àwọn kan pàtàkì ju àwọn kan lọ nítorí pé ẹrú ọ̀rọ̀ nípa àwọn kò lè parẹ́ láéláé lópin ìgbà tí jihad bá ń bẹ jihad ó sì máa bẹ díjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà ìdínú lórí jẹ́ pé lọ́dọ̀ àwọn ahlu sunnah wal jamaa'ah àwọn máa ń ṣàdúà ebi kọ́lọ́wọ́n ọba kó gbé jihadi dìde kọ́lọ́wọ́n fi fún wa ní àǹfààní àti mú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kèfèrí yẹn lẹ́rú táwọn obìnrin wọn kó dẹrúbìnrin fún wa ká kún wọn mọ́wọ́ sẹ́ẹ̀tà mi àdúrà bẹ́ẹ̀ yìí ló ṣe ẹ̀ ṣáà ìlà ìlọ́gbọ́ kọ́dọ̀ kanú àwọn olùmọ́wá ó ń ṣàdúrà pé bí France ká jẹ wọn lógún ká gbogbo wọn mọ́wọ́ <laughs> so láṣẹ jihad ń bẹ níjọ́ gbẹndẹ alkiyama tàbí wọn àwọn àjogún ẹrúbìnrin ẹrú yìí ọlọ́mà ẹrú tá a jogún yìí ọlọ́mà àwọn agbé ẹrú yẹn àwọn agbé wa sọ́jà àwọn aṣọ pé a fẹ́ tà á sẹ́mi pé by the time tẹ́ bá gbé wá sọ́jà ó sì ti ká gbé wá tọmọtọmọ ó sì ti ti ká gbé wá kẹfọ́ máa lé tẹ́ bá sì gbé wá tọmọtọmọ ẹ lè gbé ọ̀tọ̀ lẹ́sẹ̀ fẹ́ tàyà fún ọ̀tọ̀ lẹ́sẹ̀ fẹ́ tọmọ fún nítorí pé gẹ́gẹ́ bí ewúrẹ́ àtàgùtàn làwọn náà rí yàtọ̀ sí wípé mukalafuna làwọn náà alákàsẹ̀sì fọlọ́ǹbọ̀ àwọn náà lọ́rùn. nísìnyí tẹ́ bá ra àgùntàn àbẹ̀rẹ̀ wúrẹ́ lọ́dọ̀ àwọn tí ń tà wọ́n wọ́n lè sọ fún yín pé àgùntàn táwọn tà fún yín yìí ọlọ́mọ ni ọmọ rẹ̀ wá ń kọ́ ìyá lásán làwọn fẹ́ tà àbí rúurú òsì bákan náà nígbà míì wọ́n lè sọ fún yín pé ewúrẹ́ yìí ọlọ́mọ ni àmọ́ ọmọ nìkan làwọn fẹ́ tà àwọn ọ̀fẹ́ tàyà tó gbogbo orí eléyìí àwọn máa ń wáyé síbẹ̀ náà ní táwọn ọmọ èèyàn àbí yàtọ̀ wà àbáni wọn náà yóò fọ́rọ̀kù bẹ́yìn ọmọ wọn bẹ́yìn wọlédì hàbẹ́l bẹ́yìn kọ́tọ́ ká ya ìyá àtọmọ o nígbà tá a bá fẹ́ ta ẹrú ẹrúbìnrin tó ní ọlọ́mọ ẹ̀ gbọ́dọ̀ yà wọ́n o. ẹ gbọdọ yà wọn torí pé àdìsá nàbì sallallahu ọwụwa lori eleyi, eléyìí ibi ya ìyá àtọmọ ẹni tó ya náà ní kẹ ẹ tọmọ fún ẹni tó ọmọ bá wù kó kí yòówù òun ẹ ya wọn subhanallah eléyìí bẹ́ẹ̀ nù kẹ́ẹ̀sì islam torí wọn ọ̀dà bí ewúrẹ́ wọn ọ̀dà gẹ́gẹ́ bí àgùtà ewúrẹ́ àtàgùtà gan ṣe bọ́ torí gbogbo àgùntàn tá a bá rà tọ́ba fi lè jọ́ ma sísè ń bẹ lẹ́yìn pé ń tẹ̀lé ya rẹ̀ lẹ́mú nìkan tà ẹni tó bá rà á fún dídí bí oṣù kan ó lé oṣù méjì yóò rí i pé àgùntàn yẹn kò ní farabalẹ̀ ńlẹ̀ o bí bá tó mọ́lẹ̀ fúngbà kan ìgbójú rẹ ti yẹ kọ́ malé ẹ̀rí pé ìta náà lójú rẹ wà bí bá ti túlẹ̀ báyìí wọ́n yẹn sófo rẹ̀ láéláé nù tí ó túlẹ̀ tí ọmọ wáyà rẹ̀ ká kátó wá kó tó bá jẹ́ pé ìyá ni ìyá rẹ̀ lọ dà ẹ̀yà ayọ̀ ọmọ rẹ̀ yóò lo àsìkò tó pẹ́ kó tó di kójú rẹ̀ balẹ̀ ńlẹ́yìn kò sì ní máa gbìyànjú àti sá lọ máa wá léyìn èyàn àtọ́mọ rẹ̀ bí wọ́n bá ya ìyá àtọ́mọ wàhálà ńlá ni ọ̀tá ìyá fẹ́ lomi ọ̀tọ́mọ fẹ́ lomi níbo ni kí ìyá àwọn ọmọ àwọn ọmọ lọ láti ẹ̀gbọ́n tẹni tí wọ́n kọra wọn bí ìyá bá fẹ́ rọ́ọ̀mà yọ́sà béèrè ibi tí bàbá wọn gbé nì yọ́ lọ rọ́ọ̀mà rẹ̀ bí bàbá ló ti fẹ́ rọ́ọ̀mà yóò béèrè ibi tí ìyá àwọn ọmọ òun tó ń kọ́ ọ lẹ̀ ń yóò fi lọ rọ́ọ̀mà rẹ̀ ẹ̀rú mọ̀ la pé léyìí ta ìyá bẹ́ẹ̀ nìkan sátọ́ ọmọ bẹ́ẹ̀ lómi níbo torí kí ẹni tó ra ìyá ọ̀ rà á níra ẹrù ni ẹni tó rọ ọmọ òun náà rà á níra ẹrù ìjọba ti bu ẹlẹ́rù ló lè fẹ́ rú rẹ̀ sí kọ́tà máa ti pa wọn torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ gbọ́dọ̀ yà wọn o kí wá ṣe títà lásán bákan náà ẹ̀bùn ẹ gbọ́dọ̀ fi wọ́n ṣe ẹ̀bùn. lọ́nà tẹ́ fi ya ìyá àtọ́mà ẹ gbọ́dọ̀ fún ẹnìkan níyà kẹ́ ẹ bọ́ ẹlòmíì lọ́mà wọ́n bá jẹ́ mùsùlùmí wọ́n bá jẹ́ káfìrì ọ̀kan wọ́n bá jẹ́ mùsùlùmí kejì wọ́n bá jẹ́ káfìrì kò bá jẹ́ mùsùlùmí lọ́fẹ́ rà kò bá jẹ́ kèfèrí lọ́fẹ́ rà ẹ gbọ́dọ̀ yà wọ́n subhanallah nínú hadith látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa النبي لمن فرق بين والدة وولدها فرق الله بينه وبين أحبته يوم القيامة رواه الإمام الترمذي وحسنه النبي محمد صلى الله عليه وسلم ولا نكاني تبعتي تبعتي كيا لا يعني يا تيوماري بياني واتتا bẹ́ẹ̀ nípa fífi wọ́n sẹ́bùn fẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀ àbí títà wọn fẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́wọ́ ya ọ náà àti àwọn ẹni tó nífẹ̀ẹ́ sí tó bá dijọ́ gbé ndàlù kìyàmù subhanallah. àwọn ọ̀rọ̀ kékeré owó wa ni ìjọba sì wù wá lálẹ́ fún owó wa sí kọ̀tọ́ o kódà kó ti pé ìyá yọnu sí i àdéhùn ìtọ́ka sí pé kọ̀tọ̀. ìyá wa ni ẹnì tọ́mọ fẹ́lómi ah àwọn òbí ìyàwó ìyàwó gan-an ni náà ẹ̀rí tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ níjọ́ kan wọ́n ní wọ́n kó àwọn ẹrú kun wọ́n wá rí obìnrin kan nínú àwọn ẹrú yẹn pẹ̀lú ọmọ rẹ̀ lọ́wọ́ ó ń rí ọmọ ń fún lọ́mú Ànábì ó wá ní ṣé ẹ̀yin ìyá yìí ó wọ́n ní láéláé tonti kékeré fèrè ni kò lè dán wò anabi sọ pé lọlọ́hu arhamu min ibadihi min hadihi bi waladiha àánú ọlọ́run lórí wa ọ̀pọ̀ jù àánú tó léyìí ní lórí ọmọ lọ ẹ sọ pé kò lè gbé ọmọ rẹ̀ kọ́ sọ síná àánú tó torí ẹ nínú àánú yẹn lọ́dún kan gbọ́rùn àánú lọ́dá ẹyọ̀kan ṣoṣo ló fi lẹ̀ nínú ẹyọ̀kan náà ni gbogbo wa ti ń jẹ ifá mélòó la tún sì rí nínú ẹyọ̀kan nínú ẹyọ̀kan náà ni owó tó wà tabua lọ́wọ́ orílẹ̀-èdè lọ́wọ́ àwọn èèyàn nínú ẹyọ̀kan náà ni àwọn ìlú tó lọ tó sì dẹ̀tí ilẹ̀ tí gbogbo tó ń jábọ́ lẹ́nu rẹ̀ tó ń sì ń bọ́ panú má tó sì tún yé játọ́ bí a a ló ní ẹ̀yìn náà nínú ẹyọ kan ni tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà anábì sallallahu alaihi wasallam sọ pé gbogbo yòókù lọ́lọ́wọ́ bó tù lẹ̀ táwọn èèyàn máa gbádùn wọn ọlọ́run dàkú sí wa lọ́mọ àlùjẹ́nà ìdí mi tóbi jẹ́ pé nínú kí ọlọ́run ọlọ́run bọ̀ fẹ́ kéèyàn ya ìyá àtàwọn ọmọ rẹ̀ níbi títà ẹ má pẹ̀lú ni wọ́n tó bá sì wọ́n ilẹ̀ ẹlẹ́fowó yín ṣe rárá o kódà bí ìyá bá gbà ètò ọdọgba jù ní pé káwọn ọmọ gbà ẹ àwọn agbọ́dọ̀ yà wọn títí ìgbà wo gan ni lẹ́rí owó tiwa ni ẹsìn náà agbọ́dọ̀ yà wọn ọmọ ni wọ́n fẹ́ẹ́ rà wọn ò ní ìyá àfihàn kankan ìyá ti gbó ẹnìkan sì fẹ́ẹ́ rọmọ ìwọ tí o sì ní ìyàtọ̀ ọlọ́mọ ìwọ ò nídìí ìyá bí bá kankan ju kọ́kàn bọ́ gbálẹ̀ lílọ o sì nídìí ọmọ fi ṣe nǹkan kan torí olóko tó lè máa bọ́ dá àmọ́ fẹ́ gbowó ẹ̀ lọ́ba ṣẹlẹ̀ báwọn a sọ pé kí ẹni tó fẹ́ wọ́n tó fẹ́ ta ti sùúrù tètè hàtà ẹ̀ sáwìrì tètè tí ọmọ òun fi rọ yín Allahu títí ọdún mélòó lọ́mọ máa rọ náà rí àwọn tó ti bímọ àgẹ́sà àwọn tí wọ́n ti àti ìfẹ́yàwó gàtà ń tanra wọn jẹ náà ẹ̀yin bàbá bàbá títí ọdún mélòó lọ́mọ ẹ máa rọ yìí <laughs> ó tún ní ìdíkẹ́ yìí lọ ṣẹ̀ṣẹ̀ kọ́ọ̀lù àtẹ́sán ọpọlọ títí ọdún mélòó náà ọdún mẹ́fà ọdún mẹ́fà ọmọ ti máa rọ yín eyín rẹ̀ gbogbo eyín mílíkì ó ti jábọ́ tán àbí òní ti jábọ́ tán tí gbogbo yín mílíkì bá ti jábọ́ tán ìgbà náà ni wọ́n lè ta ọmọ kó fi yà lẹ̀ àbí kó wọ́n tàyà kó wọ́n fọmọ lẹ̀ má jẹ̀mú rẹ̀ nù. àbí òye wa tí ọmọ bá ti di kọ́ yín gbogbo eyín mílíkì ó ti dànù tán eyín tí ọmọ bẹ títí tọ́lọ́ ó fi ní káwọn náà máa ká ó ti bẹ̀rẹ̀ sí ní wù lẹ́nu ẹ̀ ìgbà náà la lè ya ìyá àtọ̀mọ́. eléyìí jábọ̀ tó ṣe jẹ́ lẹ́yìn eléyìí afọ́nitura abẹ́rẹ́ sí ní sàlàyé nǹkan mi fún wa ó náà ní gbogbo káràkátà eléyìí tí ṣẹ̀ríà ò faramọ́ kí làwọn òfin tọrọ mọ́ kí làwọn òfin tọrọ mọ́ afáàní wa kullu bay'in fasidin fa damanuhu min al-ba'i'. gbogbo ẹ̀rọ tá a bá tà fún yàn tá a sọ kọjá tá a tàn ọjà kọjá ni o ṣẹlẹ̀ apagilé ẹni tí ó dáwó wa padà lórí irú ọjà bẹ́ẹ̀ òun náà lẹni tá a ra lọ́dọ̀ rẹ̀ tó o bá rajà lọ́dọ̀ ẹnìkan àbọ̀ tá a fún àwa sọ yìí pé ṣẹlẹ̀ ọ̀fara títà àti ríra òun mú apagilé rú ẹ̀ ẹni tó tà á òun ni ó ṣagbátẹrù àti san òfò tí máa ń bẹ̀m̀bẹ̀. lápèjúwe sẹ̀rí àkọ́ kárajà àbí kátajà lásìkò tí wọ́n ń pèpè fún àfọ̀lẹ́ ní ohun mélòó jùmọ̀á ní ọjọ́ jùmọ̀á wọ́n ń pèpè fún sọ̀lẹ́ à tẹ́bá sì rí lẹ́yìn nínú tírà òfin ṣẹ̀ríà pé lásìkò tí wọ́n ń pèpè fún un àsìkò tí wọ́n gbà lérò yẹn oníkíni ànìdá òsẹ́ni lè sọ̀rà ìpèpè kejì ìní wọ́n gbà lérò mẹ́ọ̀ kìí ṣe ìpèpè alákọ̀ọ́kọ́ ẹnìkan wá ní ahán sí ìpèpè méjì lọ́wọ́ àfọ́júmọ́ àní bẹ́ẹ̀ ni wọ́n ọmọ ni ó lè ọ̀kan làwọn máa ṣe lù táwọn kí ló dé ó lè jọ wípé láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹyọkan ni wọn máa ṣe mélòó lẹ́yìn náà máa ṣe ṣé méjì náà abẹ ẹyọkan náà méjì kìí ṣe ẹyọkan ẹ wò dáadáa o bẹ́ẹ̀ sì rí ibi tí wọn ti ń ṣe ẹyọkan rí ti ọ ń bẹ nù àwọn ẹni tí ń ṣe ẹyọkan tó ṣe fún àwọn ṣíà làwọn àwọn ṣíà ẹyọkan làwọn máa ṣe tẹ́lẹ̀ náà ṣíà sọ láti wọ wọn ṣe irọ́ lásìkò irọ́ lásán tántara wọn jẹ lọ́ọ́ wòran ní ìran àti òbí wọn ṣe sọ láti irọ́ lásán kìrànfọ́ọ̀rì. àwọn tí wọn kì í ṣe sọ láti lọ́jà lọ́dọ̀ wọn ní gbogbo ìdáhùn ṣe àwọn kan camouflage ni torí gbogbo àwọn kan gbára gbóná ni orígbà tí lè má mú àwọn bá dé kí sọ láti ó ṣeéṣe kó tó tó ṣeéṣe orígbà tó bá dé kí zakat ó ṣe kó tó ṣe yọ orígbà tó bá dé kí hajj ó tó ṣe lọ orígbà tó bá dé kí rọmọbọ́ọ̀nù ó tó ṣe gbàláwẹ̀ a'udhu billah. ìwọ wà lẹsẹ nísìnyí Khomeini ìgbà tó ń dé torí pétélẹ wọn kírun wọn gbá wẹ wọn yọ zaka wọn ẹsẹ kan pé orígbà tí Imamul Muntazar tí wọn retí tí ò ní dé láéláé orígbà tó bá tó dé torí kò ní dé ìmáàmù tí ó dé là ń pè ní lọ́dọ̀ ní àmọ́ ètí ti ṣí ààrẹ tí kò ní dé tó náà sọ pé láti kékeré ló ti سامراء معراق سامراء اللي انا آه، اوجه تركيبا اسناديا تركيبا مركبا تركيبا اسناديا اي سر من راى سر من راى ان يكون يريد يكن علامات او قرن سامراء اللي هم بني عراق دي وين بني ọmọ yẹn ti jábọ́ ní kékeré lọ́dọ̀ ìyá rẹ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ọba kó kòtò látijọ́ ti já kòtò wọn lọ ní ìmáàmù nàmbà twelve lọ́dọ̀ tàwọn àtijọ́ ti já kòtò kọjáde mọ́ wọ́n wà á lọ péjọ ẹ̀rí pé wọ́n sọ pé nísìnyí àwọn millions of shias wọ́n lọ síbo wọ́n lọ sí Iraq wọ́n ní wọ́n ṣe hajj lọ́bẹ̀ ní gàbí ìjọ mélòó sẹ́yìn nínú documentaries tí wọ́n wò wọ́n ní iye shia tó ti wá sí Iraq nísìnyí fún hajj wọn tó ń ṣe wọ́n ti tó one hundred and sixty million ẹ̀wọ̀ ajé òfò tọ́lọ̀ ọ̀bẹ wọn. níbo la ti ṣe hajj ní Islam mẹ́kẹ́ kọ́dà àwọn ìṣe hajj kankan Madina mẹ́kẹ́ nìkan ni ìdán gbogbo fọwọ́gbà gbogbo kàlà fọ́ọ̀rì tí wọ́n bá ṣe ń bomi wọ́n tẹ̀ra wọn jẹ ní àbí wọ́n tẹ̀ra wọn jẹ wọ́n tẹ̀ra wọn jẹ ní. hajj wọn wá ṣe bẹ́ẹ̀ wọ́n láwọn sàárè àwọn lèmáàmù lèmáàmù bẹ́ẹ̀ wọ́n máa lọ wọ́n lọ́ máa sunkún di sàárè wọ́n máa làánà àwọn ọ̀tá àwọn lèmáàmù àwọn wọ́n á máa ṣàdúrà fáwọn lè má mú wọn àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ sọ àwọn ṣíà nìyẹn. so àwọn ṣíà yẹn wọ́n á sọ pé ńgbà tó máa ń ti jábọ́ wọ́n jábọ́ sínú sirdab wọ́n jábọ́ sínú kòtò so kò tí ì wá yọjú láti gbà yẹn so wọ́n wà lọ péjọ sẹ́nu kòtò kan kòtò rọ́kàbá wọ́n péjọ ẹbẹ̀ wọ́n máa sunkún inú hajj dán lọ sí náà nù wọ́n máa sunkún di kòtò wọ́n máa sunkún di kòtò ndó ló tó wá jáde ndó ló tó wá jáde a máa ń dúró di ọ a máa ń dúró di ọ mẹ́tẹ̀kú gbogbo agbóòlù tán ọ mẹ́tẹ̀kú gbogbo agbóòlù tán kíáni wàllá ìfọwọ́bọ̀ so dáwà ń ṣe mi tó bá ti wá kó kọ rẹ̀ nínú àwọn síra wọn sọ̀rọ̀ kí sábà bá sàbí àsọ pé kíni radiyallahu anhu tí ò bá tó sàbí rahimahullah tọ àwọn jọ wọ́n wá kọ ayin wọ́n ayin síbi ọkọ rẹ̀ ajọ́lọ́lọ́ ahóhóhó ọlọ́njọ́ tètè yọjú. so àwọn ṣí àyẹ̀ ìjẹ́tẹ̀lẹ̀ ìbáyé wa àwọn tí wọ́n ẹ̀ka ni wọ́n ń pèrún lọ́jọ́ jùmọ̀ kílódé torí pé ló sàlékún irun alákọ̀ọ́kọ́ jùmọ̀ ẹ̀sìn dání àti àwọn ṣíà ní Usman torí rẹ̀ ló jẹ́ pé kùránì tá à ń kà yẹn tó wà lọ́wọ́ wa ta ló pàṣẹ kí wọ́n kojọ kí wọ́n kọ́ Usman ibn Affan torí rẹ̀ lẹ́sìn máa rí wọn náà wà kùránì rẹ̀ dáadáa wàá rí tí wọ́n kọ́ síbẹ̀ pé al karim bir Usmani ti àkọọ́lẹ̀ yìí lórí kíkọ̀ nǹkan lẹ̀ ti Usman torí Usman ló ní kí wọ́n kọ́ àwọn ṣíà ìlú kùránì tiwa wọ́n ìlú kó làwọn lè lọ fi nù dí níbi tí wọ́n yẹ ọ̀daràn dé àwọn ní ọ̀dà ìwọ àlẹ́yìn lò wọ́n láwọn ní mùsàfù Fatima àwọn ní kùránì Fatima ń bọ́ lọ́wọ́ àwọn lórí ìgbà tí di bá dé làwọn tó gbé hàn <laughs> allah musta'an so àwọn ṣíà irun kan làwọn máa ń pè ń jọ jùmọ̀ à so ó sì ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn tó jẹ́ pé wọ́n èsè ṣíà wọ́n èsè ṣíà ahlu sunna ni wọ́n ṣùgbọ́n irun kan ni wọ́n ń pè lọ́jọ́ jùmọ̀ à àwọn wòye pé ìgbà tó yẹ pé ọ̀kan náà máa ń pè láyé anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ajẹ́ wípé ẹ̀yọ̀kan náà lọ́yẹ̀ ká máa pè títí jọ́gbìn dà alqiyama. wọ́n ní tàwíl àwọn alùsùnà míì àwọn ètò pọ̀jù àwọn máa ń pè rún lẹ́ẹ̀mejì lọ́jọ́júmọ́ kí ló dé ẹ̀yọ̀kan náà ń pè láyé anabi sallallahu alayhi wa sallam usman fi kan kún wọn ò takora wọn torí alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin ètí òsì máa ń ṣe kọ̀tàkùtà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ńgbà tí yẹn pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ó di pé tí bá pé nǹkan ni wọ́n bá pè ọ̀pọ̀lọpọ̀ ọmọ fún wọn ń pè ń dípò pé wọ́n ti mẹ́sìtì. Usman wa ra lé kan níwájú mẹ́tíláṣí ànábì wa Muhammad sallallahu alayhi wa níbi tí àwọn èèyàn ti ń nájà ilé yẹn ga dáadáa Usman wa pẹ̀rún lókè ilé yẹn sẹ́wọ̀n pé ara nfààní tó wà fún mànára nù kí ni gíga dáńsẹ̀ sára mọ́sálásì kìí ṣe fáǹsì àmọ́tọ̀ àwọn èèyàn ti sọ di fáǹsì so ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ó pèrún láyé john kìí ṣe nu mọ́sálásí ni ó ti pèrún torí kò sí gbòǹgbòǹ kò sí amóhùnrin jìnnà yọ wọn gòkè lọ nígbà tó bá dókè lọ so yọ wọn pe àfọlẹ́ torí pé bá a bá ṣe lọ òkè sí bẹ́ẹ̀ ló wọ́n rìn jìnnà sí i à ń sì ń fẹ́ kẹ́ni tó pọ̀ jù kí wọ́n gbọ́ ìpè fún sọ̀lẹ́ à àti kanilábùkù pọ̀ wá ti sọ̀lẹ́ à ó yẹ kó jẹ́ pé gbígbọ́ pé wọ́n ti pè fún sọ̀lẹ́ àti ti síwájú ẹ̀ nà èmi ò gbọ́ pé wọ́n pèpè fún sọ̀lẹ́ à ẹ̀ sì ní ìdáhùn so a yẹ pé ọ̀kọ̀ọ̀kọ̀ gbọ́ náà torí ẹ ọsùnmọ wa ni tó bá gòkè yẹn lọ kọlọ pé àfọlá sódà táwọn yóò fi mọ kó àkókò tító wọn fi láǹfààní àti wá sí mẹsítẹẹdì bẹ́ẹ̀ làwọn alùsùnà ni wọ́n ń lò títí di òní yìí báyìí. alimami bukhari rahimahullah wọ́n gbé ẹgbàá wa kan jáde nínú sahihi wọn ọ̀kan náà sàbẹ̀ ó ní usman ibn affan radiyallahu anhu olófin irun pípé ẹlẹ́kẹta kó irun pípé lọ́jọ́ jùmọ̀ à olófin irun pípé ẹlẹ́kẹta kó irun pípé ní ọjọ́ jùmọ̀ à torí irun pípé méjì ló ti wà láyé ànábì sallallahu alaihi lọ́jọ́ jùmọ̀ à ó ni al pípè fún sọlẹ ẹlẹ́ẹ̀kejì al-iqama méjì tó ti wà láyé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n Usman fẹ́ ọ̀kan fún un ó lè dó síwájú èyí tí wọ́n pè nígbà tí ìmáàmù bá dé tọ́ èyí tí wọ́n wá ń pè nígbà tí ìmáàmù dé yẹn o ni wọ́n ń pè ní nida'ul jumu'a ó ní pèpè fún jumu'a ṣùgbọ́n tí alákọ̀ọ́kọ́ yẹn àti tàwọn èèyàn jí ni àti tàwọn èèyàn jí ni tẹ́wọ́n kẹ́lómi ń bẹ lábẹ́ mọ́tò láyé sìn tọ́ba ti gbọ́dọ̀ pé àfọ̀láṣọ alákọ̀ọ́kọ́ yóò sàrí jáde kí ah subhanallah àtúntò ti lọ báyìí. tọ́ sẹ́wá pèpè fún àfọ̀lẹ́ ní ọjọ́ à ìwọ́ ọ̀tajà lásìkò yìí. ẹni tí ọ̀rà tọ́ta ọgbà lọ́wọ́ bí tó ti gbà lọ́wọ́ rẹ̀ àwọn ẹni tí máa mú yàn àwọn agbófinró Islam wọ́n débẹ̀ ẹ̀yìn ti yẹ kẹ́ wàá mọ́sálásí káràkátà lẹ́ wá ń ṣe wọ́n bá já ọjà ń gbà wọ́n já wa ọkùnrin náà dá wọ́n ní wọ́n lọ sí kòbókò ti ara rẹ̀ yá masha allah so ẹ̀yìn rẹ̀ wọ́n lọ sí mẹ́sì wọ́n parí sọ́lá ẹni tó kọmputa tí mo rà ń kọ́ kọ. àbọ̀ ọmọ ntọ tọ́sọ lẹ́yìn ẹgbẹ́ tá a ti jẹ gbogbo orí ti gbà lọ́wọ́ wa àtàlẹ́ ni tí ọ̀gàrà díẹ̀ nítawọn olùmọ̀ sọnù ẹni tí rẹ tà torí kò tí ì rí tà náà sì ní àbí òye wa yọ sanwó padà fún ọ yọ sanwó rẹ̀ padà fún ọ tí ò gbọdọ̀ sí torí torí pé kò tí ì rí tàtẹ́lẹ̀ náà àkókò tó ta sí ń kọ́ àkókò tí sẹ́rí àsọ yìí pé a gbọ́dọ̀ tajà nù ẹ̀ ni. kò tí ì jíjẹ fẹ́yìn kọ́bọ́bọ́ hù. tó bá jẹ́ pé fẹ́yìn kọ́bọ́bọ́ hù mùtá sẹ́ni tó rà bá ti wá gbà ń kọ́. wọ́n sì gbé fún ọ náà fi mú yín ń gbé bọ̀ ni wọ́n mú yín wọ́n sì gbà lọ́wọ́ tiẹ̀ sani ọ̀gára tiẹ̀ bàbá tọ́ta wọ́n ti gbé fún ọ ọwọ́ rẹ̀ wọ́n ti gbà ọlọ́wọ́ ràn ọ lọ ìwọ ló forí fa àbí òye <laughs> so ìwọ lọ́ọ́ máa bówó ṣe ṣe nígbà tá a fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ẹ à ẹ dákun bí ìdílé ikọ́ o ẹ dákun bọ́ bá jẹ bọ́ bá jẹ pé tẹ̀gbà ní jẹgbà àmọ́ o sotọ́ ọba ti gbà lọ́wọ́ tọ́ba wa tọ́ba gbà àbí kankan ṣe ìwọ lọ garanti ẹ̀ kò sí tọkẹni tọ́ ta ma. bẹ́ẹ̀ ni ó sì jẹ́ ní tí wọ́n máa fi ṣe fatuwa lọ́dọ̀ màlìkíyà ṣùgbọ́n lọ́rọ̀ mi ìtọ́sọ ike ẹni tọ́ ta náà ni ọ́ ta forí fa ẹni tọ́ ta náà ni ọ́ fa. ṣé lè jẹ́ ibi tá a dúró sí lónìí? eléyìí tọ́ka sí pé lábẹ́ òfin ọlọ́run tá a bá fi lè má dáadáa kò síbẹ̀ nìkan ti lè yan nìkan jẹ kò síbẹ̀ nìkan ti lè jẹ́wọ́ ẹnìkan àyàfi kọjá pé ó wù ọ́ láti pé kó rí jẹ àmọ́ tí ọba wù ọ́ láti pé kó rí jẹ láti pé lábẹ́ òfin ọlọ́run ẹnìkan ò lè rí ọ̀yàn jẹ ọlọ́wọ́ bá kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn lọ́wọ́ lórí àti máa fi dá àgbọ́yé sí wa o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Allahu akbar wọ́. orúkọ olóṣèlú rẹ̀ ní fẹ́ẹ̀ bá ti níyàwó mẹ́rin. kí wọ́n tún wá padà fún ní ẹrú. àbí tó náà lọ sọ́jà tó lọ rẹ̀ rú sọ́tọ́sì kọ́ máa ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ẹrú إلا على أزواجهم أو ما ملكت أيمانهم وإنهم غير ملوكين ọlọ́nà ìgbàgbọ́ òdodo nínú ìròyìn wọn ni kí wọ́n máa sọ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn ìfọ abẹ́ wọn fún ìyàwó wọn àbí àwọn ẹrúbìnrin tó fi kọ́ ní kápálẹ́ lórí àwọn ẹgbẹ́ ẹgbẹ́ abẹ́ wọn wọn ò sọ fáwọn ìyàwó wọn wọn máa gbé sá fáwọn ìyàwó wọn rárá bẹ́ẹ̀ àwọn ẹrú wọn bẹ̀rù bíbá lò tí wọ́n bá àwọn ẹrú wọn lò àtàwọn ìyàwó wọn kò lè sọ wọ́n dẹni ìlú. tó yàtọ̀ sí ẹni tó wá jẹ́ pé ìyàwó márùn-ún lọ́lọ́ fẹ́ ìyàwó mẹ́fà ní méje eléyìí haram nínú ọ̀gbọ́n ọlọ́run ẹ̀sìn akéwì rẹ̀ wọ́pọ̀ láwùjọ pọ̀lọpọ̀lọ wà tóbi pé àwùjọ ní lọ́dọ̀ ju mẹ́rin lọ títẹ òfin ọlọ́run bá lójú mọ́lẹ̀ lélẹ̀ pẹ̀lú ọlọ́run bá páyọ̀ ọlọ́run ètò ìtúbá lọ́dún tó tó di lọ́la lọ́jọ́ bá fi lè kú àyè àdúgbò òsì máa àwọn ọmọ tí àwọn karùn-ún kẹfà kejì kẹjọ kẹwàá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí fún ọ àtàwọn àtàwọn ọmọ àtàwọn ẹ̀yà wọn wọn ọmọ lẹ́tọ̀ àtijọ́gbọ̀n kankan lábẹ́ òsì ọlọ́ torí pé gbogbo àwọn ẹ̀yà wọn wọn kàn bẹ lọ́dọ̀ rẹ níbi bẹ́ẹ̀ dì náà ni àwọn ọmọ ìròyìn wọn kan náà sì nínú ìṣẹ̀lẹ̀ àpọ̀mọ ẹ̀dì náà ni wọn ọmọ ẹ̀dì náà sì jòló kátúbá lónìí tó tó dọ̀la kápáwàdà lónìí tó tó dàbá má ṣùgbọ́n èèyàn bá nígbà irú yẹn ẹ̀tọ́ ni tó bá lè bá wọn lò kọ́ máa bá wọn lò kò sí tó burú mọ́. ṣùgbọ́n irú bí sẹ́rí à ń sọ pẹ̀lú ẹ̀lẹ́rú dáa bí wọ̀nyí ẹni dáa mú lójú ogun nígbà táwọn jẹ́ kékeré eléyìí ni wọ́n ń pè lẹ́rú fún sẹ́rí à èyí sẹ́ni tí wọ́n wá tà fún ọ nítorí pé wọ́n lẹ àwọn kan wá lọ kó wọn lé lọ́sẹ̀ níbi jẹ́ rìpọ́tù níìsín wọ́n kàn wọ́n ló gbó lọ wọ́n lọ kó àwọn ọmọ ọlọ́mọ lẹ́rú àwọn ọmọ ọlọ́mọ tó wá kó lẹ́rú yẹn wọ́n lọ tà wọ́n fáwọn olówó eléyìí kọ́ làwọn yòó sẹ̀rí ọ̀fara mẹ́lẹ̀ torí ẹ̀ tó wá ní àwọn mẹ́rin tó fún wa láwọn ẹrú ẹ̀tọ́ ni kọ́ máa bá yàwó lò kọ́ máa bá àwọn ẹrú náà lò oníbèrè tẹ̀síwájú pé bẹ́ẹ̀ bá ra àgùntàn tí nǹkan kan sọ àgùntàn yìí sáré kí àwọn irú oúnjẹ tí mo lè máa jẹ ìwọ́n tó lọ́jọ́ ní ọ̀sẹ̀ rà òtútọ́ mélòó lọ kí máa sojú fún wọn kí máa sojú fún wọn tí sèyàn bá wá tù wọ́n bá bọ̀ bẹ́ẹ̀ sèyàn lè jẹ bẹ́ẹ̀ sèyàn lè jẹ bẹ́ẹ̀.

tí ó sì tí ọba ní ràmà láàrin padà ọba yẹn gbé lórí ilé yẹn dọ́ba dá padà lẹ́yìn tó padà sálẹ̀kùn ti bá a sáàsì rí sáájú ọ̀dọ́ rẹ̀ ti bá a yọ̀sán wà lẹ́kùn yẹn yọ̀sán wà lẹ́kùn yẹn mọ̀tò bá ọ̀dọ́ rẹ̀ ti bá a ṣùgbọ́n ọmọdé ọjà ti agbárí lò sí lóhùn tí nǹkan fi tètè hàn lọ́dọ̀ rẹ̀ wọn náà ló kò ìfà ẹ̀rọ bí ta pè ní bẹ́ẹ̀ ọ̀dùn sọ̀rọ̀ ìdáná sọ̀rọ̀ wá àdìsẹ́là sọ pé ó náà ní kí wọ́n tu ẹran mẹ́lẹ̀ lọ́nà tí mílíkì ó fi péjọ sínú ọyàn rẹ̀ yóò wá sọ bí bàtà ẹran yẹn tóbi ni ẹran òsì tóbi ṣùgbọ́n nígbà tí wọ́n pe lọ́dọ̀ rẹ̀ wọ́n á rí pé ẹran yẹn tóbi kọ́là ó wá bí ìgbàlá tó fẹ́ nú ọyàn rẹ̀ wọ́n bá fún wàrà ìkékè miliki àbùdá tí wọn fún miliki tán ẹran bá ti pé ó dùn mí lé àti ló kó sí lára tó tóbi bẹ́ẹ̀ àdàbí sọ̀rọ̀ bá àti ọ̀la tó wá wù ọ̀pọ̀ ọ̀pọ̀ọ̀mù tó bá ti ẹ̀kọ́ dá padà pọ̀pọ̀ àmì dámọ̀ kó o ti dá